ìmáàmù àìfi aláìmọ̀kan jẹ ìmáàmù àtàlẹ́ bákan náà wípé oyè ìmáàmù oyè ẹ̀sìn ni kì í ṣe oyè ìdílé kódà níbi ó ṣe bó ṣe pàtàkì tó ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba fẹ́ra ẹ̀kọ́ máa bá nígbà tí ó fi rẹ̀ ó tún pa àwọn mùsùlùmí láti ẹ̀ ló pa àbákẹ́ láti ẹ̀yí pé kó kí ìrun fún àwọn mùsùlùmí eléyìí sọ fún wa níbi tí ìmáàmù tó àti ìmáàmù tó ṣe pàtàkì tó kàkí ọlọ́run kò ṣe ní ìrọ̀rùn fún wa torí ní ojúṣe ìmáàmù rẹ̀ bá ti sọ òun ni ìkọ́ọ̀mù sọ̀dá ó máa gbé ìrun dúró dáadáa anẹ́sọ̀lá àlùwàsálà gẹ́gẹ́ bí a ṣe kà á nínú ìròyìn irun rẹ̀ ó sì máa ń kírun tá a ti mọ̀ náà a rí i pé ni ó máa ń gbérun dúró ni kì ṣe pé ni ó máa ń kírun nínú ìgbérun dúró ni gbogbo orígun ìrun pátápátá kárí i pé ni ó pé a kábàrà ní kàṣẹ dáadáa ìmáàmù gbọ́dọ̀ kábàrà tiẹ̀ dáadáa kótó di pé àwọn èrò ìmáàmù kábàrà ti wà bákan náà ìmáàmù gbọ́dọ̀ máa pé àwọn orígun àwọn ìmáàmù mẹ́mbẹ́ tó sọ wípé ní kódà bí ẹ̀rọ ìmáàmù bá fẹ́ pé orígun gan yóò nílà àti pé torí pé ìmáàmù tí ò bá rọra kóhun tó dìde níbi òwú mọ́mú ti fẹ́ sálámà so àwọn eléyìí ó nídìí kí ìmáàmù kí wọ́n mọ̀ pé eléyìí kì í kọ́ kìí ṣe sọ́lú gẹ́gẹ́ bá ṣàlàyé pé yàtọ̀ bẹ́ẹ̀ láàrin fẹ́ẹ́lù iṣẹ́ méjèèjì nínú ọ̀rọ̀ wa alábẹ́ ìkọ́mù sọ̀láàtì náà ni wípé ìmáàmù nínú ojúṣe rẹ̀ ò ní pé kó jẹ́ kí sáfù àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ kí ó tò dáadáa kó tó di wípé wọ́n gbẹ̀rún dúró nítorí pé ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó wí fún wa wípé fa inna taswiyata sufufi min iqami salati kí sáfù pé ó tò dáadáa ń bẹ lára wa iqami salati tọ́lọ̀ bá pa wá láṣẹ rẹ̀ àti pé ìmáàmù ní ojúṣe rẹ̀ òun náà ni kí ó jẹ́ kí sáfù ẹ̀yìn kórìí wípé ó tó dáadáa bákan náà nínú fàwáìdù àsọláàtì lára àǹfààní ìrun òní wípé ọ̀nà kan ni tí ṣẹ̀ríà gbé kalẹ̀ láti mú ìfàyàbalẹ̀ àti ààbò tó gbókan tó gbókan yìí tá à ń wá káàkiri lórílẹ̀‐èdè wa nàìjíríà lónìí kọ́lọ́ǹkó láàkàwọn ṣẹ̀kọ́ fún aláyàbalẹ̀ gbogbo tí ń jẹ́ ìbẹ̀rù kòrán sọ fún wa yìí pé ní látara ìrun yóò sì lọ torí kọ́lọ́ kòrán sọ yìí pé ní inna salata tanha anil fahsha'i wal munkar ìrun tẹ́ rí wọn ìmọ̀ ń kọ gbogbo tí ń jẹ́ àìdá gbogbo tí ń jẹ́ ìwà tí ò da ìmọ̀ ń kọ fún yẹn àlùfáwá iṣu àfífà ṣá ó ní gbogbo ìwàkiwà tó lọ lábala ọkùnrin àti obìnrin yálà zina ni ọ̀rọ̀kọ̀rọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ̀kúwọ̀ láàrin ọkùnrin ni ìwọ̀kúwọ̀ láàrin obìnrin ni eléyìí wà lábẹ́ alfahṣá wàlúwúnkẹ àti gbogbo tí ń jí tọkàn kọ pátápátá alukuwani ní pé ní ìrun yìí máa ń kọ fún àwọn tí wọn bá ń kírun ajẹpẹni tí àwùjọ tá a bá ti rí fẹ́ẹ́ pé wọ́n sì ń kírun àmọ́ àwọn nǹkan wọ̀nyí iná sí kù lára wọn ó nídìí kí atúrí àṣẹ́sì lóòrùn wọn nù ahlan wa àbí àwọn dr abdulrahman àti sheikh abdulmini ẹkùnrin náà lára àwọn nǹkan tí irun máa ń ṣe lára ojúṣe ìmáàmù nínú ìlú àti láti provide ààbò fún ìlú òun náà ni irun kíkí àti mọ́sálásí lílọ kì í ṣe pẹ̀lú ìfọwọ́ ọba àti sọ́síwájú pé inṣàlá ọ̀rọ̀ wa méjì ni à á sọ̀rọ̀ ìmáàmù à á sì sọ̀rọ̀ ọ́fíìsì ìmáàmù ọ́fíìsì ìmáàmù ní mọ́sálásí inṣàlá pẹ̀lú ògbọ́ràn ọba àmọ́ àbẹ ní àdìgbàdà sọ eléyìí ìpè ọ̀nà tí ìrun àti mọ́sálásí tó fi lè tó pòrọ̀váìdì amúnú àti ààbò nínú ìlú nínú nínú àpèjúwe kan ní ìtòṣẹlẹ̀ ní general election tó kọjá ní april two thousand and eleven níjọ́ tá a lè dìbò ìbò àkọ́kọ́ tí ọ̀pọ̀lọpọ̀ tí díẹ̀ ló wá dì àwọn kan bẹ tó sẹ pé wọn sì ìrún bá wọn ìrún àyílà bá sì bá wọn níbi tí wọn ti ń dìbò ṣèbà kátó dìbò kátó lọ kírun gbogbo oníkálukú ẹ ní sìríkì ẹni tí ó ẹgbẹ́ kòlóbò ṣáta ọkàn oníkálukú ọ̀rọ̀ ni eléyìí ń ṣe eléyìí tọ̀hún ṣe tọ̀hún tọ̀hún ṣe tọ̀hún eléyìí kálukú òrìra wọn ní ọmọ àyà àmọ́ ẹ wá wo ń bàtà fẹ́ lọ lè kírun gbogbo wa pátápátá àtẹgbẹ́ tọ̀hún àtẹgbẹ́ eléyìí àtẹgbẹ́ gbogbo àwọn àwọn mọ́sálásí kan lẹ́yìn ìmáàmù kan náà ló kírun fún wa ẹni kálukú wa gbàgbé wípé àbí ẹgbẹ́ yìí ń tọ̀hún ni àbí ẹgbẹ́ yìí ń tọ̀hún ni àbọ̀wọ̀n tẹ̀ dìbò fún ẹni àbọ̀wọ̀n tẹ̀ dìbò fún ọ̀run ẹni kálukú gba eléyìí ó gbàgbé rẹ̀ àfi bí bẹ̀rẹ̀ sọ́yìn pé ní káàtó wọ mọ́sálásí òun ni wọ́n ti hángi eléyìí òun ni kálukú wa wọ mọ́sálásí pẹ̀lú àrùn ọlọ́run gbà subhanallah níbẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa ti wá ní wípé ara àǹfààní kan òun ni eléyìí ńgbọ́dọ̀ tó wá ṣe mọ́sálásí àti lè kírun mọ́sálásí àwọn sàlámà àlékún ni àwọn àkànbẹ tí wọ́n ń pè ní sàlámà àlékún láwùjọ yìí ni pé àwọn onísúnà tí sọ̀kòtò wọn balẹ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé afúsàlámà ẹ máa jẹ́ kí píìsì àlàáfíà tó jọba nínú ìlú máa bá ń rìn lọ wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bá ń sọ̀rọ̀ wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n tún máa sálámà sáwọn alápàdé àwọn yìí náà ń pè ní sálámà àlékún ibẹ̀ ni so ibẹ̀ láti wá gba àǹfààní wípé lára àǹfààní ìrun àti mọ́sálásí òní bẹ́ẹ̀ bá tiẹ̀ ń jà níta nígbà tí wọ́n ti wọnú mọ́sálásí wọn fẹ́ kírun ẹni kàdó kó ti gbàgbé differences tó wà láàrin wọn bẹ́ẹ̀ ṣe wá ṣe nígbà tí wọ́n lọ́wọ́ ọlọ́run ọba yìí náà bẹ́ẹ̀ bá jáde ẹ̀tra ìkẹ́ mìntín rẹ̀ eléyìí ẹ̀dá kan níbo ni ìyẹn ti wá kó mọ́sálásí lè dáadáa jàǹdùkú lẹ̀ alukurani ọlọ́sọ̀fà yìí pé ní òun ò sọ alukurani fún wa káyọ̀ nígbà tí sori ibu káyọ̀ bá sórí ire ni ẹni tí ń bá ń kírun ìrun òní mú sórí ibu yóò mú sórí ni ẹni tí ń bá ń lọ mọ́sálásí kì í ṣe mọ́sálásí ní ó ọ̀ọ́yàn wípé máa lè gbégbá ni máa lè dà lóru rárá kódà mọ́sálásí àyùmọ́ yóò tẹ̀tẹ̀ àti àtijọba ń ná táwọn àfi ń wá ààbò tí o mọ́sálásí yìí wọn agbègbè ara lè rí ààbò yìí táwọn wá lọ tí wọn á dà gẹ́gẹ́ bíi wípé táwọn wá lọ Sokoto ó wà ní àpò Sokoto wa so either lára ọ̀rọ̀ ẹgbẹ́ ìmáàmù àlùmọ́sídìdì lára ojúṣe ìmáàmù tí ó jẹ́ ti ọ̀nà ààbò àti ọ̀nà ìbánilò nínú ìlú òní ìyí náà bákan náà nínú ojúṣe gẹ́gẹ́ bá ti sọ lẹ́ẹ̀kan wípé gbogbo àwọn tá a bá ń kírun ní ẹ̀yìn mọ́mù ẹlòmíì yóò ti wá di gbogbo irun rẹ̀ yóò ti di ilé ìmọ̀mù lórí kámọ̀ wípé àwa náà a ní nǹkan tí tá a máa ṣe lẹ́yìn ìmọ̀mù ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá ẹ̀kọ́ máa bá ó jẹ́ kó yé wa wípé láàsọ̀ láàtà limanla la lam yaqra bi ummil kitab àbí bi fatihatil kitab ẹnikẹ́ni tó bá kírun tí o ka fatiha ìtọ́wọ̀n onírun o torí wípé fatiha kíkà lára orígun ìrun ló wà. àmọ́ ìpè ìrun táwọn kí oríṣi méjì ní sọ̀láṣù jahariya àti sọ̀láṣù sirriyatul qira'a ìtúsẹ́ pé ní àmọ́ kí ó jákèjì bẹ́ẹ̀ àti èyí tó ṣe wípé a máa kéwú jẹ́ẹ́jẹ́ nínú ìran èyí tá à ń kéwú jẹ́ẹ́jẹ́ kò sí èméjì wípé eníkálukú àti máàmù àtẹ̀rọ ìmáàmù àáka fatiha wa kódà àáka súra eníkálukú náà ó ka súra tó bá ní kà ara rẹ̀ ìbá àmàjẹ́ irú súra tí máàmù ká lẹ́yìn kò sí àmọ́ a ka fatiha a sì ka sóra lẹ́yìn ìmáàmù níbi rákà méjì àkọ́kọ́ àwọn tó bá jẹ́ olóko mẹ́rin rákà méjì tìgbẹ̀yìn olóko mẹ́rin àwọn yìí fatiha nìkan làákà nìkan sóra bákan náà nínú ìrun rákà méjì àkọ́kọ́ àkà fatiha àti sura ṣùgbọ́n rákà ẹlẹ́ẹ̀kẹta fatiha nìkan ka sura níbẹ̀ tó nínú àwọn ìlú táwọn kà jẹ́ jẹ́ àbúrò àkà làákà kéwú àkà fatiha sì kà sura ó wá ku àwọn ìrun tí à ń kà jákè gẹ́gẹ́ bí ìrun àṣùbà gẹ́gẹ́ bí rákà méjì àkọ́kọ́ níbi ìrun magribi àti ìṣáyì. eléyìí náà èrí tí ó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni wípé àti ìmáàmù àti ìròyìn ìmáàmù òun náà ni àádọ́ka ìmáàmù wọn ka tiẹ̀ àwa náà sì ka àtiwa so ìgbà táwa kà á ibi tí yóò nídìí àlàyé nù ṣùgbọ́n tá a bá ráàyè ká náà kò sí láì fi kásáré ka fatiha nígbà tí ìmáàmù bá ń nítorí hadithu Ubadah ibn Samit radiyallahu ta'ala anhu tó gbà wá Ubadah gbà wá wípé ó ń ṣọlá ọba ń jọba táwọn kí wọn àṣùbà tán ó wá kọjú sẹ́yìn wípé la'allakum taqra'una wara imamikum aw khalfa imamikum ó dà gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀ ń tún kakéwu lẹ́yìn ìmáàmù yìí ọ̀bádà ni pé adáwọ̀ ṣe ọlọ́run ọba lóhùn wípé náà bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ à ń kéwu lẹ́yìn rẹ̀ lórí ìrìn àṣùbà ó ṣe ọlọ́sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sán ọ̀ pé ní látọ̀fàlù ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti ń kéwu lẹ́yìn ìmáàmù lẹ́yìn mi tí mo jẹ́ ìmáàmù fún yín nínú àṣùbà nínú tẹ̀sán gbọ́ntì ké oṣù ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ó wá ní àyàfi látọ̀fàlù illa bi fatihatil kitabi. فإنه لا صلاة لمن لم يقرأ بها ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ mọ́ àfi tó bá ṣe wípé níbi fatiha nìkan bá ní ìnìpé tó bá ṣe fatiha nìkan lẹ́ẹ̀ bá ń kà lẹ́yìn mi èyí kò sí láì fi bẹ́ẹ̀ oṣù ọlọ́run tó wá sọ ìdí tí òun sí láì fi fún fatiha kíkà lẹ́yìn máàmù ó ní wípé ní. فإنه لا صلاة لمن لم يقرأ بها torí pé ẹni tí ò bá ka fátíhà kò ní rùn yálẹ̀ ìmáàmù ni àbírí ìròyìn ìmáàmù tó eléyìí kájọba kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń kírun tẹ́lẹ̀ bá ti kábàárà lẹ́yìn ìmáàmù bẹ́ẹ̀ bá ń kíyèsí ẹni pé kódà ẹrun rẹ̀ kò ní etí ẹrun tí ẹ̀ ní kò ní mìíràn ara tí èkírun tán tó eléyìí mistake ni kì wá ń sọ níbi ìrun tá ń kírun jákèjì kan kódà níbi ìrun jẹ́jẹ́ gan náà àṣẹ̀fẹ́yẹ́mù fìlìkẹ́rọ́ à yìí ni pé káka tó jẹ́jẹ́ kò túmọ̀ sí pé àwọn adákẹ́ gbàgidi bíi táàní sọ̀rọ̀ táàní mì lára àlè kódà àlè máa wí tọ́jú fún àwọn àdámọ̀ tó ọ̀gá táǹkà àlè máa ka fátíhà tí ẹ pé ní àkọ́kọ́ ná ẹnu wa gbọ́dọ̀ máa gbọ́dọ̀ máa ké ní kíkẹ́ torí pé kẹ̀rọ́ àní à ń ké ni níta ti ń pè ní kẹ̀rọ́ àìtúmọ̀ ní pé nǹkan táwọn wí lẹ́nu ó wá ronú pé káwé jákè àti káwé jẹ́jẹ́ sọlá ń pè ní qira'atun sirriyatun kíkéwú jẹ́jẹ́ káké jẹ́jẹ́ ní kìí ṣe yí pé ní káfí ọkàn kéwú yìí tọ́pọ̀lọpọ̀ ọ̀yẹ́ máa ń ṣe àwọn ń fi ọkàn kéwú ni eléyìí ló sì tako ẹ̀kọ́ nínú ìrun tó báyìí náà ni ìmáàmù náà ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù náà nínú òun àwọn náà lẹ́yìn tó bá ti kábàrà tán pàápàá jùlọ ẹ̀rùn táǹkì jẹ́ẹ́jẹ́ tó bá ti kábàrà tán aláàbọ̀rọ̀ nìkan lẹ́tọ̀ máa gbọ́ eléyìí náà kákíyèsí ìmáàmù aláti máa kí ó jákè ìjọ pé ní a máa gbọ́ fúnra wa kò sí láti kí àwọn tán súnmọ́ wa náà ká máa gbọ́ díẹ̀ díẹ̀ nínú nǹkan tí táǹbà wí nínú ìrọ̀rùn yìí báyìí ti mọ̀ wípé àlùkàrọ̀ à gẹ́gẹ́ bó ṣe wà bíi nísìn ni pé orígun kan ni nínú orígun ẹ̀sìn ìrun kádàkùn eléyìí náà yóò lè di àbójútó kẹrọ àwa lára ojúṣe ìmáàmù ni ìmáàmù tábà fi jẹ tí bá já síwájú bá a sọ lẹ́sìn wípé ní àlùkọ́dọ́rà fún àlùkàrọ̀ à ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa wọ́n ẹ̀ kà dáadáa fatiha pàápàá jùlọ kárí wípé ìmáàmù tí ó bá kà ìmáàmù tó kọjú òṣùwọ̀n torí pé ẹ̀dẹ́kùn yìí ó yí òun náà ni ọlọ́pàá ó yọ ẹ̀dúgbé ní awọ́n náà yọ ayọ́pàá alẹ́ aláwùjọ yọ̀rọ̀ kẹ̀yà àmọ́ nǹkan kan ọkọ̀ tí wọ́n kọ́kọ́ fi ṣèrò nù. bó bá ti dá fàyìnsọ́lù àti bí mo bá ti dá alihamudulilá pẹ̀lú ògbọ́n ìtọ́jú náà dá àmọ́ bí mo bá ti lè bàjẹ́ ìyókù ah, ah, ah, ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ so eléyìí kájàpọ̀ kákèsí ìmáàmù wa àtàwọn náà kákèsí eléyìí fásitì àtàwọn máa kà ẹ jẹ́ ká rí i pé ní àmìkà fátíhà wa dáadáa gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ̀kalẹ̀ fún oníṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam àwọn míì tẹ́lẹ̀ ń ṣàlàyé wípé ní gẹ́rí màgìlóbì wàlà làálì nà wípé ọ̀rọ̀ ẹlòmíràn ní pé tọ̀síntàn mi ní wípé àwọn bàbá tàná wọ̀ náà ẹ̀rọ̀kùn ntànsán níbi ìkéyèsí bàbá tàná àwa tá a jọ jòkó yìí tá a ń bẹ lónìí à ń là ń sọ tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum àwọn tí wọ́n ti lọ ọlọ́kùn sàforíjì fún wọn nínú mọ́sáàbà àdùsùn náà jẹ́ máa ní gbogbo tó bá ti lọ kásàdúrà fún wọn tọ́lá kú sí mùsùlùmí kásàdúrà fún wọn àṣọ àwọn eléyìí àmọ́ àwọn a kò ní ìsìn tọ́lọ́ sì ti ní kó yé wa wípé ní gẹ́rí màgìlúbí àlẹ́wà lálẹ́ àlínà pé kì í ṣe bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ sáà ń ṣe kà á àwa tún gbọ́dọ̀ dúró wípé báwọn bàbá kàná ṣe kà á nu tó sì gbà fún wọn tọ́lọ́ sì gbà fún wọn so eléyìí ń rán torí pé gbígbà fún gan kí ni tí wọn gbígbà fún táwọn sọ pé ọlọ́run gbà fáwọn ìran ọlọ́run gbà fáwọn kan kí ni tí wọn gbígbà fún gan so ntọ́lọ́run yìí ni wípé ní innama yataqabbalu Allahu àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba nìkan lọ́lọ́run bá máa ń gbaṣẹ́ dáadáa wọn wàlùkọ́bùlù gbígbaṣẹ́ ọmọ ìdè ènìyàn kì í ṣe pé nǹkan táwọn jọ́ọ̀jì pẹ̀lú àgbọ́yé títí wa àfi pẹ̀lú bọ́lọ́run bá ti gbé kalẹ̀ pé bóyá ká ṣe é nì tó qira'atu fi salati ruknun min arkan nínú àwọn orígun tí ó kápá nínú ìran ọ̀nà ni ó wà nínú ojúṣe lè máa ń wọ̀ tí ó tó gbọdọ̀ máa mójútó nínú mọ́sálásí rẹ̀ ó ní wípé ààyè ìmáàmù kò gbọdọ̀ ga ju ààyè ẹni tó wà lẹ́yìn rẹ̀ lọ a rí pé àárín náà àwọn mọ́sálásí fẹ́ pé ní ó kéré púpọ̀ ní alhamdulillah àwọn amọ́sálásí ní èsì tó wà lónìí tí wọ́n pé ní ibi tí ìmáàmù ó ti kírun a rí pé wọ́n di pèpéle tí ó ga àwọn ìròyìn máa ń àwọn wà nísàlẹ̀ so eléyìí o kágbìyànjú mọ́sálásí ti bá rí bẹ́ẹ̀ káàrí wípé pèpéle o ẹ̀jẹ̀ ká fọ́ káwa rẹ̀ kí gbogbo lẹ́lẹ̀ rẹ̀ kó ṣe pẹrẹsẹ torí pé èyí tí ó rinlẹ̀ jù nínú ìrùn òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam nù èyí tó kí tó kí níbi tó dá ibi àwọn èèyàn àwọn ìgbà yẹn rẹ̀ lọ ó jẹ́ kó yọ wípé ní kí wọ́n lè bá àkọ́ ẹ̀kọ́ owó sì kírun ni yìí ni pé fún ta àlímì láhùn kárí bá àwọn ìrún kí àwọn lẹ́yìn rẹ̀ oṣù ọlọ́run ìkẹ́ náà tàlá rẹ̀ kó wọ́n bá àkó kírun níbi tí ó ga ju ìmáàmù lọ mọ́ so lábẹ́ eléyìí nígbà tá a sọ wípé dẹ̀dára àwọn ìdílé rí wípé oṣù ọlọ́run ìkẹ́ náà máa sọ wípé ní àyíwá náà إنما فعلت هذا فتصرح في مصيبة إنما فعلت هذا لتأتموا بي ولتعلموا صلاتي pé kán lè bá a kọ́ọ̀tù kán sì lè bá a kọ́ bí òun ṣe ń kírun òun náà ni ṣùgbọ́n àdéhùn tí ó fẹsẹ̀ rẹ̀ lọ́tọ́ ṣọ́nà sọ pé ní innama ju'ila al-imamu li yu'tamu bihi èyí tí ìmáàmù wà fún ni wípé kán lè bá a máa kọ́ọ̀tù rẹ̀ kí ìmáàmù wá ga jù wá lọ ó ti di wípé ní ipò rẹ̀ ó takò ipò tí ó yẹ kí ó wà lábẹ́ èyí òun náà ni tí mọ́sálásí tó bá ní àgbékà méjì a rí i pé kò tọ́ kí ìmáàmù wà ní àgbékà tòkè àgbékà ti lẹ́lẹ̀ òun ni ìmáàmù wà àwọn ìròyìn ìmáàmù àwọn ni wọ́n wà ní orí àgbékà ti tòkè kó má bàa di wípé ìmáàmù ó dàgbà sókè ju àwọn èrò ìmáàmù lọ nínú nǹkan tí a tún mẹ́nu kàmí pé àkíyèsí wá sí òun náà ni mọ́kẹ́kù ìmáàmù àti èrò ìmáàmù bàbá fẹ́ kí mo jàmáà jàmáà bẹ̀rẹ̀ láti orí èèyàn méjì yìí ni pé ìmáàmù àtẹni tí wọ́n fẹ́ kírun tí wọ́n bá kírun bẹ́ẹ̀ ìmáàmù ó dúró ẹni tí ó fẹ́ tẹ̀lé ìmáàmù yóò dúró sí apá ọ̀tún ìmáàmù títí tẹ́nìkẹ́ ẹ̀ tó fi dé tí ó fi di pé àwọn wà lọ́jọ́ ẹ̀ tàn wọ́n bọ̀ sẹ́yìn lábẹ́ eléyìí ibi tó yẹ kí ìmáàmù ó dúró sí àtàwọn méjì tán jọ dé òun ibi tí ìmáàmù ó wà gangan tí ò ní chéǹjì ayé rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ wọn dúró sí ẹni tó bá dé tó wá bá wọn òun ni ó fọwọ́ ta ẹni tó wà lápá ọ̀tún ìmáàmù tí yóò wá wá sẹ́yìn tí wọ́n jọ wá kó sáwọ́ pẹ̀lú ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé kì í ṣe wípé àwọn àti ọwọ́ ti ìmáàmù sẹ́yìn kọ́lé bá àwọn síwájú torí pé ìmáàmù kò yẹ kí ló ṣèkì ló yẹ kóhùn jẹ kò yẹ kóhùn ṣèkì rárá kó wà lójú kan ni àwọn máa ń bẹ tó wà lẹ́yìn rẹ̀ láṣẹ́kì kò sí láì lójú tó eléyìí lára àwọn ntí àákèsí nínú mọ́kẹ́kọ̀ọ́ ìmáàmù kọ́ni bákan náà nínú mọ́kẹ́kọ̀ọ́ ìmáàmù ni wípé àwọn ìròyìn ìmáàmù wa gbọ́dọ̀ jẹ́ kíbi tá a dúró sí ó ṣáájú kó tayọ ibi tí máàmù wa nígbà tó máàmù la pè é kí máàmù wa wà ní dédé láì kan lápòjúwe kọ́lá wípé ní àwọn ìròyìn ìmáàmù ti wá kọjá síwájú láì hùn eléyìí sábà máa ń ṣẹlẹ̀ níbi ìwọ jimá tẹ̀lé àwọn tí wọ́n wá kírun kódà ló bí yóò ti fi ìmáàmù sẹ́yìn ìmáàmù ti ń tẹ̀lé ẹ̀yìn rẹ̀ ní ó wà òun ti ń tẹ̀lé ìmáàmù yóò wà níwájú ìmáàmù mo rò pé léyìí ti yé gẹ́gẹ́ bí wájú mọ́sálásí ta wà yìí lápòjú rẹ̀ tó kọjú sí apá àlàáfíà tẹ̀lé mo ti jòkó tó kọjú sí apá ọ̀tún ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ìmáàmù ó ní ibi tí mọ́sálásí pín sí ìtumọ̀ ẹni pé níbi tí wọ́n gbé fúláwà sí ohun ìròyìn ìmáàmù ọ̀gbọ̀dọ̀ dúró síbẹ̀ torí pé kó bá dúró bẹ̀ ó ti ta iye tí ìmáàmù dúró sínú mọ́sálásí àjọpọ̀ gbóhùn ìmáàmù ni bí ìmáàmù ti ń kírun mọ́sálásí ni àní ma ewo nínú méjèèjì má so ọ̀gá méjì ò sì lè gbé nínú mọ́tò àtàwọn mọ́tò kan náà lẹ́ẹ̀kan náà so kò ṣeé ṣe àwọn eléyìí tí ẹni máa ń ju ọ̀gá méjì lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà kò kára ká kíyèsí eléyìí pàápàá jùlọ nù irun jimá wa ìmọ̀ sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ká kíyèsí wípé ibi tá a ti kírun tá a dúró sí kò tayọ ibi tí ìmáàmù wa dúró sí bákan náà lábẹ́ ansara yìí ìkírun anípẹ́tẹ́yìn bá pé méjì ẹni tí ó fẹ́ kírun pẹ̀lú ìmáàmù yóò dúró lápá ọ̀tún ìmáàmù ni tá bá ṣẹ̀ṣẹ̀ pé mẹ́ta ó ṣẹ̀ṣẹ̀ wá dúró láàrin wọn tó bá wá ṣe wípé ọkùnrin kan àti obìnrin kan nájọ fẹ́ kírun jẹ̀mọ́ ńkọ́ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tàbí bàbá àti ọmọ rẹ̀ lóbìnrin tàbí Ah, ẹ̀gbọ́n lọ́kùnrin àti àbúrò rẹ̀ lóbìnrin àbí ìmáàmù tí wọ́n tẹ̀ mọ́ra wọn rí báyà àbí sísítà kàtàjọ fẹ́ kírun ah, lápapọ̀ of course àmọ̀ wípé ní bọ́dà kan àti sísítà kàtà wọn mọ́ra wọn yìí àwọn yìí ò lè dúró tira wọn lẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ò gbélé yàrá wọn náà ni àmọ́ nígbà míì tó bá ń gbé tọ́sán yín gbé ọkọ àti ìyàwó tàbí bàbá àtàwọn náà lè dúró tira wọn lẹ́gbẹ̀ẹ́ irú àwọn yìí náà wọn ò wá nítorí wípé àwọn méjì ni kí Eh, kóbìnrin wá dúró ti kí ìyàwó wá dúró kò tí ọkọ ẹlẹ́gbẹ̀ẹ́ tó léyìn òkúrọ́ kò sí nínú ìlànà oṣù aláwọ̀ ọba ìkẹ́rọ̀ àti ọ̀la rẹ̀ kí ó máa bá a bí ó ṣe ní wípé ìmáàmù ọdún ọlọ́dún láàyè rẹ̀ ìyàwó tó fẹ́ kí òun pẹ̀lú ọkọ rẹ̀ yóò dúró lẹ́yìn ìmáàmù òun gbọ́dọ̀ fún ara rẹ̀ lè wàhídí ha sọ obìnrin fún ara rẹ̀ lónìí kan sáfù lè tó. So, yóò wá gbìyànjú kọ́lá pé ní yóò fi ààyè tí ó gba ó kéré jù sáàbù kan àbí méjì ilẹ̀ láàrin àtọkọ rẹ̀ tán bá ń kírun níbi tí wọ́n ti ń ran kan wípé ẹlòmíì lè jọ́ àwọn tòun ra bí ọ̀rọ̀ àfààyè lẹ̀ tẹ́lómi bá tẹ̀ dé wọn ó dúró sí lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù àbí kí wọ́n dúró lẹ́yìn ìmáàmù tó sì bá ìrun wọn lọ nínú àwọn ẹ̀kọ́ sáfù òní ilé ìwà nínú àwọn ẹ̀kọ́ sáfù tó tún ní di àkíyèsí òní wípé káwọn yẹn ti máa ń sábà gbé ìlọ́pọ̀lọpọ̀ ọgbà sáfù ẹlẹ́ẹ̀kẹta yìí ni pé ìmáàmù àti sáfù àti sáfù ẹlẹ́ẹ̀kejì sáfù tó tẹ̀lé sáfù tó tẹ̀lé ìmáàmù bí ó bá bẹ̀rẹ̀ níbo ni ó ti bẹ̀rẹ̀ sẹ́ńtà ìmáàmù gangan ní sáfù gbogbo sáfù pátá bó ti wọlé pọ̀ tó tá a bá ti mọ ibi tí ìmáàmù wà sẹ́ńtà ìmáàmù ní gbogbo sáwọ́ ti máa bẹ̀rẹ̀ torí pé ntí ohun ṣọ́ọ́mọ wí ni wípé kí àwọn táwọn wà lẹ́yìn kí wọ́n wo sáàpù wájú kọ́sẹ̀ sáàpù títí wọn sáàpù tó ń wà kọ́sẹ̀ yìí tó tẹ̀lé ìmáàmù lam yabda illa min wara'i aw ibi tó ti bẹ̀rẹ̀ òun ni ẹ̀yìn lè ìmáàmù dàrẹ́tì to ibi tí ó ti máa wá ọ̀nà tàyámúnù fi sọ́ọ̀fì yìí ni pé ká mẹ́ǹtẹ́ẹ̀n ká gbìyànjú pé ní ọwọ́ ọ̀tún òun ni a máa fi sí ìtumọ̀ ẹ̀ ní pé tá a bá ti bẹ̀rẹ̀ níbi sẹ́ńtà imam ó dáa púpọ̀ pẹ̀lú pé ní ọwọ́ ọ̀tún lákọ̀ọ́kọ́ jẹ́ pé kọ̀ǹpìlìtì kó tó di wípé a fi lè apá àlàáfíà èyí tí ìtumọ̀ tàyámúnù wí òun kìí tó wípé ní taba fẹ́ to sáfù àwa bẹ̀rẹ̀ láti látàpá ọ̀tún ìgànná àmọ́ wa tó lọ síbi tí ìmáàmù wa eléyìí kì í ṣe kì í ṣe bẹ́ẹ̀ ni tó lábẹ́ sáfù títò nínú mọ́sálásí náà ni wípé ìmáàmù tí ó kírun fáwọn èèyàn ó ń láti ní ntánpè ní asotẹ́rọ̀ ìnìpe gàgá tí ó fi díwájú rẹ̀ táwọn èèyàn ò fi ní máa kọjá níwájú ìmáàmù tọ́jú pé gbogbo ẹni tí ó bá kọjá níwájú ẹ̀yìn gàgá ni wọ́n wà yálà bóyá bí pákó táwọn máa ń gbé síwájú wọn ò fi síbẹ̀ ní àbáwọn nǹkan mi tó eléyìí ó ṣe pàtàkì bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń dáhùn kí òun náà bùkátà sí kó ṣe gàgá yìí kókó fi nǹkan dá wájú rẹ̀ táwọn èèyàn fi ní máa kọjá níwájú ẹni tí ń kírun torí pé ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá ó jẹ́ kó yẹ wájú pé ẹni tí ń kọjá níwájú ẹni tí ń kírun tó bá mọ irú ẹ̀ṣẹ̀ tí ń dá kódà kò bá sì tẹ́ ẹ lọ́rùn wípé ó ní sùúrù ogójì ju kó níwájú ẹni tí ń kírun lọ sòrò ogójì bóyá ogójì ọjọ́ ni bóyá ogójì oṣù ni bóyá ogójì wákàtí ni oṣù ọlọ́ọ̀pá ìkẹ́ ọlọ́run tẹ́lá rẹ̀ kò kò sọ fún wa nínú àwọn tó fẹsẹ̀ nílẹ̀ àmọ́ asáwọn wípé ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa gba wájú ẹni tí ń kírun kọjá kódà tòun ti bí jẹ́ pé ní kéèyàn máa ń kírun àwọn iṣẹ́ àfi kéèyàn ó sílẹ̀ ìgbọ́dọ̀ ṣe wọ́n ṣùgbọ́n oríṣi aláwọ̀ ń sọ pé ó pa wá láti ẹ̀rí pé bàbá ẹni tó fẹ́ gba wájú wa kọjá ká gbìyànjú àti dá padà kó má ba wájú wa so mọ́ tó kí wọn kó má ba dá kó má ba dẹni ni tí ó ní ẹ̀ṣẹ̀ tó lóòótọ́ ẹni bá kàwé ní ìrìn kọjá kò já ẹ̀wọ̀n ẹni tí tí kírun ní èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ gbogbo ẹ̀tọ́ àwọn olùgbọ́ wa bíyàn kọjá yálà ọkùnrin àbọ̀bẹ̀rẹ̀ ni àbí nǹkan mí náà salatul musalli sahihatun bí èyí ò bó ṣe rí nù nípa gbígba wájú ẹni tí ń kírun kọjá. àmọ́ bàbá wà ní ẹ̀yìn ìmáàmù wájú ìmáàmù nìkan láàrin ìgbà kọjá àwọn sáàtú tó kù lẹ́yìn ìmọ̀ọ́mù kò sí láì fìkà gba ibẹ̀ kọjá gẹ́gẹ́ bí hadithu abdullahi bin abbas radiyallahu ta'ala uh, anhuma sọ pé ní òun jẹ́ ọmọdé nínú àdínà tí ọ̀nà ń fi ọ̀nà ń gba àárín àwọn èrò ẹ̀yìn máàmù tí wọ́n ń gbà ìwọ̀n kọjá nígbà tí wọ́n bá kírun so ilé ìkọ̀ sílẹ̀ síbẹ̀ kí ẹni tí kéèyàn gba àárín sára fún méjì kọjá yóò kì í ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ nínú àwọn nǹkan tí a tún mẹ́rùnbà kó tó di wípé adé ọ́fíìsì imam òun náà ni imamatu alimusafiri kí ẹni tí ń ṣèrìn àjò kó ṣe ìmáàmù fún àwọn aráalé eléyìí kò sí láì fi ń bẹ tí ẹni tí ń ṣèrìn àjò tó bá kírun fún àwọn aráalé ìrun arìnrìn níláàjò tọ́ bẹ́ẹ̀ náà sì ni ìrun àwọn aráalé náà tọ́ nínú súnà ni wípé ìmáàmù yóò jẹ́ kí àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ mọ̀ pé onírìn àjò ní òun torí pé onírìn àjò nínú súnà ààyè wà fún kó dí irun olóko mẹ́rin mẹ́rin kò sí olóko méjì méjì tó bá wá fẹ́ ṣáájú wọn níbi irun àyílá àbírun àlásàrì àbírun ìṣáì yóò sọ fún wọn wípé ní onírìn àjò ni òun rákà méjì ọ̀pá méjì ni ó kì í gbọ́nba ti wá sálámà tó ń tán àwọn èrò ẹ̀yìn mọ́mù wọn ó dìde wọn ó pé irun tiwọn òun ti parí irun tiẹ̀ òun nù ẹ̀kọ́ àkọ́kọ́ tí ààrẹ kọ́ nínú eléyìí náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé onírìn àjò eh, ìtàkùn ní sì ni pé onírìn àjò tó ṣe ìmọ̀mù fáwọn onílé òun láǹfààní àti dírun rẹ̀ kù àwọn onílé wọn kọ̀ǹpìlìtì irun tiwọn àmọ́ onírìn àjò tó ṣe wípé ó kí irun lẹ́yìn ìmọ̀mù onílé báwa ti wáyà sí rí tá a ṣèrìn àjò onísìn tá a bá kírun lẹ́yìn ìmọ̀mù ọmọ èkó ìmọ̀mọ́ èkó òun ó kí lóun ti ẹ̀ pé àmọ́ àwọn onírìnàjò tó wọlé pé ní àwọn akọ́ni ìmọ̀mù ó ti di dandan káwa náà kákèrò ti wá pé lábẹ́ wípé ìmọ̀mù ti wá ìmọ̀mù mọ̀kẹ́ mú ni tí mo sọ̀ra ẹni tí ń gbèrú ni òun sì pé ìmọ̀ rẹ̀ àwa ní dòkó lẹ́yìn ẹ̀gbọ́n tábà ti kí rákà méjì tán káyà àrùn ti kọ́kọ́ rákà méjì tán fìlà sálámà ti ti wá rárá tó aláti pé ìrun wa gẹ́gẹ́ bí ó ṣe kí ìran títí ẹ̀ nítorí ọ̀rọ̀ ṣọlá sọ pé ní ìnáma jọ́nà ní ìmáàmù lè yóò tá mọ́ bíi báyìí làwọn kà àfàdáwọ̀ láti dá sájà pàtó wala takhtalifu alayhi ó ń ṣe ọlọ́run bá ní ìpè ìmáàmù tó wà fún ní ibi ká lè bá a máa tẹ̀lé wọn ká lè bá a máa kọ́sí wọn bá ń bá rògbò káwa ló rògbò bí wọ́n bá forí kalẹ̀ ká forí kalẹ̀ ká sì máa yàpa wọn ká má tẹ̀lé àṣẹ wọn tòbí ìrún ìmáàmù musafiri lilmuqim aw almuqim li almusafir kí ẹni tó ń rìn àdúgbò ṣáájú àbí tí kó wà nílé kó ṣáájú ìmáàmù bí kó ṣáájú eléré àjò délé ni mo ṣe rí nu nínú àwọn kàtí àtúnkèsí nígbà tí nínú mọ́sálásí wa òní wípé istiqbal kíbúlà ìdájú kọ kíbúlà lára ìkọ́ ìsọ̀láti ló wà bí èèyàn bá dájú kọ kíbúlà dáadáa tó irun rẹ̀ yóò wò torí pé orígun kan náà àwọn orígun irun ló wà èyí tó wá kalẹ̀ máa ń wò ní pé máa ń wò láti rí i pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ òun dájú kọ́ kíbla kódà kì í wá ṣe rẹ̀ òun nìkan àwọn èrò ìmáàmù náà wọ̀ dájú kọ́ kíbla tábà lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àbí láyà mọ́sálásí míì a máa kíyèsí wípé ìmáàmù ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀dì bóyá yóò bẹ́ẹ̀dì sí apá ọ̀tún ni àbí kó bẹ́ẹ̀dì sí apá òsì ẹ wá rí wípé àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ àwọn ò bẹ́ẹ̀dì àwọn fèsì direction tó yí tó ọ̀rọ̀ ni wọn direct ni wọn bẹ́ẹ̀ rárá tó yẹ pé ní tabaníkà máa cataline sí ibi tó ní kàdé kó dọ́gba lúkọ láìláì wọn ò lè pàdé láì wọn ò lè dọ́gba láì má wọn mọ lọ straight in tiẹ̀ sorry láì má wọn tó bẹ́ẹ̀dì bóyá bóyá wọn bẹ́ẹ̀dì sápá ọ̀tún ni àbí ó bẹ́ẹ̀dì sápá àlàáfíà tẹ́ bá ta láì síbi tí bẹ́ẹ̀dì sẹ́yìn yóò máa bẹ́ẹ̀dì lọ sí ni tẹ ẹ bá ta láì síbi táwọn ẹ̀rọ ìmáàmù wa òun náà lọ ṣéètì ni wọ́n máa jìnà sí ni àdébà tó wà ní ní mẹ́ta tí wọ́n ti sọnù nínú kọ́ lóyún wípé ní ìmáàmù yóò di mẹ́ta lálàáfíà tàbí kọ́ lóyún wípé ní àwọn ẹ̀rọ ìmáàmù yóò di mẹ́ta lálàáfíà so ìdáná méjèèjì ó ṣẹlẹ̀ ẹni tí òun bá dé mẹ́ta lálàáfíà ni wọ́n ìwọ̀n ẹ̀ bàjẹ́ so kára ọ̀ká ìmáàmù tá a ti ń tẹ̀lé àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí antánifiwé ni bíi bíi tírélà a lè pe tírélà wájú rẹ̀ tán so mọ́ ẹ̀yìn tó bá ilé wọ́ lọ́rùn wàhálà ní tírélà ò ní wọ ilé ibi tí wọ́n lára kí ara so bẹ́ẹ̀ náà ni ìmáàmù tó jẹ́ orí fún ìwọ̀n náà tó kó náà àtẹ̀yìn ìmáàmù kan ṣe déédéé ìgbò tó bá ti lè mú kẹ́nìkan owó kẹ́nìkan òwò á ń láti wádìí ta ni ó ráìtì nínú àméjèèjì ṣé ìmáàmù ni àbíwẹ̀yìn ìmáàmù lábẹ́ eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n á mú un ní àṣà wípé gbogbo ìgbàláwà tó bẹ́ẹ̀ kí ìrìn àkọ́kọ́ máa bẹ́ẹ̀ eléyìí náà ó rọ̀gì àfi ká máa ìbò gangan ní kébìlà wa ṣé abẹ́ndì ni àbí àní bẹ́ndì kí wá sí wípé láti wá wọlé láti káàdì wá mú ní àtà wípé ká bẹ́ndì sápá àlàáfíà àbí ká bẹ́ndì sí apá ọ̀tún nínú àwọn nǹkan tí a kọ́kalẹ̀ lábẹ́ functions ìmáàmù yìí ni pé wà wá wo ìmáàmù nígbà tí ń bá ń bẹ tí ń ṣáájú àwọn èèyàn díẹ̀ nínú rẹ̀ ò ní eléyìí so kásá àmọ́ ẹnu ba èyí tó jẹ́ tọ́pìkì tọ́pìkì ọ́fíìsì ìmáàmù èyí tí a pè ní masalasi almasjudu àti yorùbá ń pè ní masalasi ìgbé agbẹ̀jú láti wádìí wípé kí ló fà á tí yorùbá fi ń pe mọ́sídù mọ́sálásí ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti láti rí ìwádìí pàbó ní wọ́n já sí bóyá bàbá náà àwọn àfa àwọn àwọn aṣáájú wa wọ́n ò lè ṣàlàyé kí ló fà á tí yorùbá fi ń pe àlùmọ́sídù ní mọ́sálásí gbogbo ọmọ yẹn pé lẹ́yìn òun kò ní kankan ṣe níbi ẹ̀sìn tá à ń ṣe ọkọ̀ tí yorùbá ń pè é nù àwọn àfẹ́ mọ gẹ́gẹ́ bí rìsáàjì ká mọ̀ wípé kí ló dá ní pè ní mọ́sálásí nìkan òun náà ni alimasijudu fi sariya masalasi nínú ẹ̀sìn wa nínú àwọn ilé mẹ́ta tí ń bẹ téèyàn máa ń kọ́ òun náà ni ilé àkọ́kọ́ òun náà ni alimasijudu masalasi tí wọ́n mú gẹ́gẹ́ bá a ṣe bẹ̀rẹ̀ sí imam wọlé láàrin pé a imam eléyìí náà òun náà ní definition ṣùgbọ́n a ní pẹ́ lórí definition rẹ̀ nítorí àsìkò a máa mọ̀ wípé ntànpè ní mọ́sálásí òun ní ibi tí a ti ń kí ọ̀run wọ́n sì mú látara orígun kan náà orígun ìrọ̀ táǹkì òun náà ní àsojúdù alimọ́sídìdù huwa mọ́ọ́bẹ̀ sojúdù ibi táwọn forí balẹ̀ fún òun náà ń pè ní mọ́sálásí àwọn onímọ̀ ni pé eléyìí bóyá látara nípa wípé nínú orígun tó pàtàkì jù nínú òun òun ni àsùjúdù wa gẹ́gẹ́ bó ti wà nínú hadith ọ̀ṣẹ́ ọlọ́sọ pé ní akọ́rọ̀ sọ̀rọ̀ àdàsálàm akọ́rọ̀ mọ́ ẹ̀kọ́ náà abudu ila rabbihi wa huwa sajid ìgbà tí ẹrú máa ń súnmọ́ ọ̀rọ̀ bá rẹ̀ jù òdìgbà tó wà wà ní ìforí kalẹ̀ bóyá ìtorí rẹ̀ ni wọ́n fi mú alimọ́síjúdù eh, látara eh, ìfi orí kalẹ̀ so Allahu ta'ala a'lam àmọ́ ta kàkàmọ́ ní pé ní mọ́sálásí nínú ẹ̀sìn Islam ààyè kan ni ní ìtí ó ṣe wípé ní ó ní ọlá ó ní ipò ó ní iyì ó sì ní ọ̀wọ̀ kódà ó sì ní bá a ṣe kọ́ ọ̀gàn ó sì ní ipa ribiribi tó kó ní inú ẹ̀sìn wa láti kọ́ra wa lẹ́sìn láti ṣàlàyé ẹ̀sìn fúnra wa lábẹ́ ipa náà arìkúnṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba àti ọ̀la kó máa bá ọdún mẹ́tàlá àkọ́kọ́ nù ṣẹ̀mí ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ tó lóde mọ́kà wọn ò rí mọ́sálásí kan pàtó lò àbọ̀tò ti bẹ́ẹ̀ náà wọn a máa àwọn mùsùlùmí àwọn sàádé a máa kó dọ sínú yàrá al-Arqam ibn al-Arqam nígbà náà wọ́n ń lò gẹ́gẹ́ bí mọ́sálásí títí tọ́lọ́n fi yọ̀ǹda fún jíṣẹ́ ọlọ́run ayé pé kó ṣe ìsípò padà láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina tí ó ṣe yìí lára pàtàkì mọ́sálásí ẹ̀ nígbà tó ń sọ lọ́wọ́ bá dé kòbá ó kọ́ mọ́sálásí sí ààyè táǹpè ní kòbá táǹpè ní mọ́síjídù kóbá tó yẹ pé ní òun ni àkọ́kọ́ mọ́sálásí tí wọ́n kọ́kọ́ kọ́ nínú ètò Islam àkọ́kọ́ mọ́sálásí tí àwọn mùsùlùmí kọ́kọ́ kọ́ nígbà tí wọ́n gbọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ àti ìtẹ́lọ́jíṣẹ́ òun náà ni mọ́síjídù kóbá so òun náà lè tó rẹ̀ lẹ́bi pé lọ́nà sọ pé ní lamasjidul usisa ala taqwa khayrun an min awwali yawmin أحق أن تقوم فيه لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه mọ́sálásí èyí tí wọ́n kọ́ tí wọ́n mọ tí wọ́n foundation rẹ̀ lẹ̀ lórí ìbẹ̀wò ọlọ́run ọba lákọ̀ọ́kọ́ òun ni ọ̀bọ̀dọ̀ ti kírun mọ́sálásí kò bá òun ni àkọ́kọ́ mọ́sálásí lẹ́yìn náà nígbà tó ń sábà tó ń ṣe tó ń lọ náà tó kó ní kò bá lẹ́yìn tó lò bí ọjọ́ díẹ̀ ní kò bá tó ń lọ sí lùmẹ̀dínà ó mú bí àyè kan ní agbègbè tí ó jìnnà sí kò bá náà ibẹ̀ ni juma ti dé bá ibẹ̀ ló ti kí juma wọ́n kọ́ mọ́sálásí síbẹ̀ náà lónìí tí wọ́n ń pè ní mọ́sídù juma ní ìlú Madina lẹ́yìn mọ́sálásí Kùbá olóṣèlú Ọlọ́run bá kọ́ mọ́sálásí rẹ̀ mọ́sálásí òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alaihi wasallam èyí tí ó wà ní Madina a rí i pé nínú àkọ́kọ́ nǹkan tó kọ́kọ́ ṣe ní Kùbá òní mọ́sálásí ńgbọ́ tó dé Madina nínú nǹkan tó kọ́kọ́ ṣe náà òní mọ́sálásí tó túmọ̀ sí pé mọ́sálásí ní ipa ńláńlá tí ó kó nínú ìṣẹ̀mí àwa mùsùlùmí òun náà sì ni ààyè tí ó ní ọlá jù tí ó sì dáa jù tó yẹ kí mùsùlùmí máa wà nínú ìgbésí ayé wọn kódà nítorí ọlá tó wà fún mọ́sálásí á rí i pé ọlọ́run ọba nínú ọlá rẹ̀ ó ṣe àfi ti mọ́sálásí sọ́dọ̀ ara rẹ̀ ọlọ́run sọ nínú sọ́ọ̀rù jíní ayà ètè wípé wọ́n á nà lè mọ́sálásí lè láyé. فلا تدع مع الله أحدا ọlọ́run ìṣọ́nà wa ló sọ wípé ọlọ́run àṣàlẹ̀ àhábù ìbíláàdì ìlàláhi masajiduha wà ábúrọ́bù àlìbíláàdì ìlàláhi aswaquha ó ṣọlá sọ wípé sallallahu alaihi wasallam èyí tó dáa jù tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ààyè tó wà nínú kọ̀ọ̀kan òní èyí tí ó burú jù tọ́lá pé ní aburú tó lè máa sábà ṣẹlẹ̀ ń bẹ̀ jù òun náà ní ọjà ẹ̀dẹ̀ pé bí yàrá ń wá dáadáa tó fẹ́ fún wọn lọ́wọ́ àti fífi òògùn ni pé ní kó náà kó lọ sí mọ́sálásí so eléyìí ìtumọ̀ mọ́sálásí nínú ṣẹ̀ríà àti àwọn nǹkan tí táwọn ń ṣe níbẹ̀ òun náà ní eléyìí tọ́lọ́nà pàtàkì mọ́sálásí òun náà ní oúnjẹ ìṣẹ̀rí àtúntàkọ́ yìí wá wípé ládàlálà òun náà ní bẹ fún ẹni tó bá kọ́ mọ́sálásí oúnjẹ ọlọ́sọ wípé sallallahu alaihi wasallam man bana lillahi masjidan bana Allahu baytan fil janna ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sálásí kan fún ọ nítorí tọ́lọ́ ọ̀gá tó kọ́ mọ́sálásí kan nítorí tọ́lọ́ ọ̀gá ọlọ́run ọba ó kọ́ ilé kan kalẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tí ó máa jẹ́ ẹ̀san rẹ̀ ní ọgbà ìdẹ̀ra rẹ̀ yálà obìnrin ló mọ́sálásí ni àbí ọkùnrin yálà ẹnìkan ló dá akọ́ ni àbí wọ́n pa wọ́pọ̀ tí wọ́n lọ dá ẹwọ́ kọ́ mọ́sálásí. ìtàn mọ́sálásí nínú ẹ̀sìn Islam ẹni bá ti mọ̀ wípé mọ́sálásí kàábà ilé ọlọ́run ọba kò ní àkọ́kọ́ mọ́sálásí òun náà ní àkọ́kọ́ ilé gan tí ọlọ́run ọba tí tí tó kọ́ ọlọ́run bá sọ nínú alukur'an wípé ní inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-'alamin fihi ayatun bayyinatun maqamu Ibrahim ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا آل عمران Eh, sura ali imran sura ẹlẹ́kẹta verse ninety six òun náà ni aya wa àkọ́kọ́ ilé tó kọ́kọ́ kalẹ̀ sórí sórílẹ̀ àkọ́kọ́ òun náà ni mọ́sálásí tó jẹ́ pé ní mọ́sálásí ọlọ́run ọba ní eh, ní medina lẹ́yìn rẹ̀ eh, ní maka lẹ́yìn rẹ̀ òun mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba òun mọ́sálásí jerusalem táǹpẹ̀ ní baitul maqdis àbí al-masjid al-baitul aqsa kọlọ́kọ́lá àkànṣe rẹ̀ kó dá padà sí abẹ́ àṣẹ àti àṣẹ àwọn mùsùlùmí kọlọ́kọ́lá ọmọ ya lọ́wọ́ ní ìlú náà kọlọ́kọ́ṣe ọlọ́run ọba nínú rẹ̀ mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba nílùú Madina àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n ní ọ̀wọ̀ àwọn ni wọ́n ní ọlá àwọn ni ẹ̀rí wà fún wípé èèyàn lè di gbá kó di àgbọ̀n káwá bí pépò lọ ń lọ wọn ni pé ń lọ mọ́sálásí báyìí ni mọ́sálásí maka mọ́sálásí ọlọ́run bá ní maka tàbí mọ́sálásí bẹ́tùl makdis ní fọlọ́stìn tàbí mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba nílùú medina gbogbo tó bá ti yẹ lẹ́yìn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí èèyàn wá gbọ́dọ̀ di igbá kó di àgbà ká ní gbogbo lọ́nà kọ́ ni pé òun lọ ṣèjọ́sìn ní mọ́sálásí bíi òun náà nípa wípé torí ọlá kan pàtó tó wà níbẹ̀ eléyìí ó tako ẹ̀rí tí ó wà nítorí wípé bawabitul muqabalati bainal masajidi ma'rufa àwọn ẹ̀rí tá a lè gbára lé tá a fi lè sọ wípé mọ́sálásí kan ó lọ́lá ju ọ̀kan lọ ẹ̀rí rẹ̀ kílíà nínú ṣẹ̀ríà imma bi nasin sọ̀rọ̀ ẹ̀ nínú ọ̀pá rí ẹ̀rí tọ́jú fún wa wípé mọ́sálásí eléyìí o ó lọ́la ju eléyìí lọ gẹ́gẹ́ bí ìta ti kà wípé ń ṣe aláṣọ aláṣọ aláṣọ fún àyẹ̀pẹ̀lẹ̀ látòṣàdọ̀rẹ̀ hálẹ̀ ilẹ̀ ilẹ̀ àtàlà mọ́sálẹ̀ مسجد هذا ومسجد المسجد الحرام ومسجد هذا ومسجد الأقصى مثلا سيارة أماني مكة مثلا سي أقصى مثلا سي شارع بقى أنا أني أجي شارع صيبني صلاة في مسجد هذا يوم كتير بكي nínú mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba ó ṣe déédéé ẹgbẹ̀rún ìrun míì téèyàn kí ní mọ́sálásí míì tí ì ṣe mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba ní Madina ó sọnà ni pé àyàfi mọ́sálásí ọlọ́run ọba ní maka fa inna salatan wahidatan biha kéèyàn ó kírun kan péré ní mọ́sálásí ọlọ́run ọba ní maka ó ṣe déédéé one hundred thousand irons tẹ́yìn ó kì í ní mọ́sálásí mi one hundred thousand irun tó túmọ̀ sí pé béèyàn ó bá kírun ní mọ́sálásí mi tó yàtọ̀ sí mọ́sálásí mi madina tábà mọ́tàlásì òṣìṣẹ́ ọlọ́wà ní madina tábà sí jerusalem àjẹ́ pé yóò ní di kásẹ̀ divide one hundred thousand divided by twenty five and twenty seven tí tí mọ́tàlásì kọ̀ọ̀kan máa jẹ́ téèyàn bá kírun jàmá nínú mọ́tàlásì kọ̀ọ̀kan so eléyìí ẹ̀rí wà fún ọlá sì wà fún wípé xaatun bí masjidil haram bí makkata alimukarramati shahra Allah. Ah, ẹlẹ́ẹ̀kejì ni mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run ọba èyí tá a ní pé ìrun kan ń bẹ̀ ọ ìgbẹ́lẹ́tì one thousand ìrun níbòmí ẹlẹ́ẹ̀kẹta òun ni mọ́sálásí ah, tó wà ní Baitul Maqdis níbi tọ́lọ́run ọba ti ṣe tó ti gbé òjíṣẹ́ rẹ̀ ṣe ìrìn àjò tó lápẹ̀rẹ̀ lọ sí àlàsámà lẹ́yìn mọ́sálásí yìí gbogbo mọ́sálásí tó kù pátápátá kò sí mọ́sálásí kan tó tó ju mọ́sálásí kan lọ mọ́ níní ọlá àyàfi pẹ̀lú àwọn nǹkan míì tọ́sí ni òun ní ó máa qualify mọ́sálásí láti ju mọ́sálásí míì lọ látọ̀jú gẹ́gẹ́ bí kẹ́sọ́láṣí mùsọ̀lì iye àwọn èèyàn tí ń kírun ní mọ́sálásí kọ̀ọ̀kan ṣùgbọ́n one thousand kan ní kírun mọ́sálásí kan ní tá a rí five thousand níbò mi a rí mọ́sálásí five thousand tí ń kírun láàbá téèyàn máa rí níbẹ̀ yóò ju tàwọn eléyìí lọ torí mùkátàrà àti mùbádàrà àti ṣẹ̀dátàrà òǹkà. bákan náà ohun tó lè wí pé àwọn nǹkan míì tó tún lè mú kí mọ́sálásí kò tó lọ́la òun ni kẹ́ńtàrà tó lùkọ́ tọ̀. tó bá yẹ kó mọ́sálásí àti kírun iye kàkàtà ń gbé lọ síbẹ̀ ń bá ń pọ̀ ju mọ́sálásí kan lọ. àti pé a máa ń rí láàdá iye kàkà ní sẹ́ńtà òun là á mọ̀ ní ṣùgbọ́n kò túmọ̀ sí pé mọ́sálásí gangan òun ni ó lọ́lá ju mọ́sálásí òmíì lọ tó nípa báyìí àwọn ẹlòmíì máa ń ba béèrè ju pé ǹjẹ́ tó bá di inú ààwẹ̀ ǹjẹ́ àwọn ẹni kúrò nílùú kan fàkójúwe káwọn ó lọ sílùú míì káwọn ó lọ bẹ̀ láti lọ ṣe ìtìkáàfọ̀ àwọn tí a ti béèrè irú béèrè yìí lẹ́yìn kò sí láì fi àbọ̀tá á béèrè kí ló fà á tó bá yẹ pé tó fa ẹni wípé wọ́n ní àdìẹ ọkàn wípé mọ́sálásí ìlú kan pàtó ó ní ọ̀la ju mọ́sálásí ní táwọn gbé lọ láì ní kankan mi eléyìí kò sí ẹ̀rí fún un. ṣùgbọ́n tó wáyé pé ní tákàlò ni wípé bóyá àyàn ti ń kírun níbẹ̀ àbí àyè ibi tó wà àwọn ò rí ẹ̀sìn sìn níbẹ̀ ju mọ́sálásí ní táwọn ti ń bọ̀ lọ eléyìí kò ní sí láì fi. àmọ́ káwá lọ́kàn wípé mọ́sálásí ní ọ̀la kan tòyún ó tako ìlànà Islam bákan náà ni ká ní lọ́kàn wípé mọ́sálásí yìí ẹni lágbájá kan ló fi ló fi ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ rí àbí àwọn èèyàn kan náà ti gbé bẹ́ẹ̀ rí àbí ìmáàmù kan ló ti pidán kan níbẹ̀ rí káwá nítorí rẹ̀ láti wá sọbẹ̀ di ibi tá a máa dọ̀lẹ́ bẹ́ẹ̀ wò eléyìí náà ó tako ìlànà oṣù ọlọ́run ọba gẹ́gẹ́ bí àṣekà nínú àdéhùn tí a èyí ló bàtà wọn sọ̀rọ̀ sọ pé ní gbogbo sàmì táwọn àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n fi sọ wípé èèyàn ò gbọ́dọ̀ ṣe nádùrù yìí ni pé kó ṣe ìlérí pípé òun ò lọ ọjọ́sìn ní mọ́sálásí kan yàtọ̀ sí àwọn mọ́sálásí mẹ́fẹ̀ẹ̀ta tá a ti kàlẹ́ ìkan àwọn mọ́sálásí tó kù kò sí àtọ̀ láàrin wọn àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta téèyàn bá ṣe lérí pé yóò lọ kírun níbẹ̀ àfi kó débẹ̀ torí pé kò sí mọ́sálásí míì tó ipò bẹ́lẹ̀tì sí wọn àmọ́ àwọn mọ́sálásí tó kù wọ́n á ṣe déédéé ara wọn ní ọlá ní ipò láì ju ara wọn lọ so eléyìí òun ni èyí tí ẹ̀rí wà fún lára àwọn ẹ̀rí tó ṣe àfihàn ilẹ̀ wípé mọ́sálásí kò ní ju mọ́sálásí mi lọ látara wípé ẹnìkan ṣe lọ́nbẹ̀ ni àbí látara wípé ìlú kan ní mọ́sálásí ń wà òun ni ágàrò èyí tí ó fẹsẹ̀ rinlẹ̀ tó wá látọ̀dọ̀ Umar bin Khattab radiyallahu ta'ala anhu gbogbo alama yìí pé Umar ó ní àmọ̀ sí al-muhdathu al-mulham ẹni tí ọlọ́run ọba àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹni tí al-Qur'an ti wá yìí sọ̀kalẹ̀ ní déédé ìbámu sí ntí ó ó ó rẹkọmẹ́ndà bí ntí ntó mọ̀kù ní ní ní àkíyèsí fún ọjọ́ ọlọ́run ọba nítorí àkíyèsí tí wọ́n rò wí òun lọ́wọ́ fi sọ wàtàkàdó min maqami Ibrahim musalla ó wọ́n rò ní pé ah, kọ́lọ́kọ́ tiẹ̀ wá ṣe ní ẹ̀tọ́ fún ìjọ yìí ká máa kírun níbi maqami Ibrahim ọlọ́run ti ṣe ní lẹ́tọ̀ bákan náà àwọn ìyàwó àdẹ́sọ̀lá àwọn ìyá ńlá wa àwọn náà nígbà tí islam tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wọ́n yé bojú wọ́n yé lo aṣọ ẹ̀há tí àwọn àwọn ìyá ńlá wa tí a ń pè ní àrùsùn náà tí wọ́n ń lò àwọn náà yé lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ umaru ló wá ní wípé ah bọ́lá ń kó ti tiẹ̀ fún àwọn ìyá ńlá wa yìí lé kí wọ́n sì di ẹnu àwọn lé kó yẹ pé ní wọ́n máa lo ìjáàbù ọlọ́run bá ní kí àyà ìjáàbù kó sọ̀kalẹ̀ so a rí wípé inú àṣà lárúbáwá gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òun ni wípé ká máa sí ojú àná ìgò ìgò ojú títí tọ́lọ́gbé wá change àṣà ń kúrò fún wọn tó fi wá tó fi wá recommend nǹkan míì tó jẹ́ ẹ̀sìn wípé ni àkàmà bójú lára àwọn ọ̀pọ̀lọpọ̀ máa rọ̀jọ́ lọ́sà àdánù ọ̀lọ́wà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nígbà tí inú ogun bádúró gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣíṣe ọtí léèwọ̀ Umaru yìí òun ló wá òun ni á rí pọ́ọ̀tù ìta afẹ́kà yìí كان رضي الله تعالى عنه في سفر نجا كان سير الله فرأى قوما ينتابون مكانا للصلاة عمر لنجا كان nígbà wa débì kan ó wá rí àwọn àjọ kan wọ́n sá ń di funfun fún wọ́n sá ń di gidigidi láàyè kan gẹ́gẹ́ bá àgbà ṣe máa ń rí gbogbo àtà àti lọ́bàkà níbi báwọn ọ̀dọ́ máa ń di funfun fún níbi rókùnrin yamani àbí níbi hadaralasiwaju tàbí níbi mọ̀kọ́mú eh, Ibrahim tó fẹ́ máa para wọn sí Umar wákàtí pé àwọn ènìyàn yìí wọ́n sàn ń fún wọn dìgìdìgìdì um, yantabuna wọ́n ń ṣe wàhálà pé káwọn sáà dé bẹ́ẹ̀ faqala ma hadha Umar wá bí àwọn táwọn ẹlẹ́bẹ̀ rẹ̀ pé kí ni ń ṣe àwọn kí ni àwọn yìí ń wá faqalu makanun salla fihi Rasulullah sallallahu alaihi wasallam ààrẹ Umar sọ níbi tí àwọn èèyàn tí wọ́n ń jà sí ìjàkadì sí wọn ààyè kan ní tí ó ń ṣe ọlọ́run bá kí wọn bẹ̀ rí sallallahu alaihi wasallam ààyè kan ní tí ó ń ṣe ọlọ́run ọba tó kí wọn níbẹ̀ rí faqala innama halaka man kana qablakum bihadha annahum ittakhadhu athara anbiya'ihim masajid. wọ́n wọ́n ní pé a ẹ̀yà àsọ̀rọ̀ o ntọ́pọ̀ ìparun báwọn kan tó ti lọ nínú àwọn aṣáájú lè yìí táwọn yẹn ń ṣe yìí o kí ló fà á nítorí wípé wọ́n máa ń mú àwọn ààyè àwọn àgbàlagbà àbí àwọn ààyè àwọn kan tí wọ́n ti lọ wọ́n wàá sọ̀bẹ̀ di ojúbọ wọ́n wàá sọ̀bẹ̀ di ààyè oòrò wọ́n sọ̀bẹ̀ di ààyè pété ẹ̀ bá dé ẹ̀sìn ò tí ì umaru ní pé ẹ sọ́ra ohun tó pa wọn nù òyìn ní pé ẹ̀yin náà ẹ sọ́ra fún ìparun qala radiyallahu ta'ala anhu man adrakatihi salatu falyusalli wa illa falyamdi ẹni tí àsìkò òun tó bá tó tó bá tó bá lọ́nà kó sọ kó kó dúró kó kírun níbi gbọ́ kíbi tó bá wọlé wà kò bá sì tírù tó kẹ́ni kálukú máa lọ kì í ṣe pé kẹ́kún á dúró fún fún lórí lórí ẹ̀yìn kan eléyìí tí wọ́n wí ni ẹ̀rí tó tó fi parí ọ̀rọ̀ yìí ó tún ó ń túmọ̀ sí nǹkan tí oṣù aláwọ̀ bá wí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ àṣà sọ pé ní ju'ilat liya al-ardu masjidan wa tahura oṣù aláwọ̀ bá ní nínú àwọn tó jẹ́ ṣàfún ìjọ yìí ni wípé ilẹ̀ ọlọ́run ọba ṣe ní gbogbo tí ń jẹ́ ilẹ̀ láti lè gbogbo tí sì ń jẹ́ ilẹ̀ ibẹ̀ láti lè ṣe ìmára ìmọ̀ra orí ẹ̀kọ́ tá ń pè ní táyà múmu àyàfi àwọn àyè kan tí ẹ̀rí wá ipe oṣù àwọn ọba nígbà àyè kírun níbẹ̀ sallallahu alaihi wasallam àwọn àyè ńlá máa yọ kúrò nínú àwọn àyè tí adárúkọ yìí idan mùfàdàrà àwọn mùfàdàrà ọ̀gbẹ́ni masajidi ká máa àsọ̀tún mọ́sálásí kan ní ọlájú ìkan lọ eléyìí yóò ní ìdíkà ní ẹ̀rí yálà bá kọ̀ọ̀láì ni tàbí àti sunna oṣù ọlọ́run ọba ìṣọ́lá àti ọ̀la rẹ̀ kó máa bá ibi tí o bá ti sẹ́yìn ìgbìmọ̀ mọ́sálásí pátápátá wọn ò ju ara wọn lọ. nínú àwọn nǹkan tí a tún pe àkíyèsí sí ni wípé lílo mọ́sálásí àbí wíwọnú mọ́sálásí tò iléyìn afárá ló bá jẹ́ ìpa wípé ọ̀pọ̀lọpọ̀ ni a ti mọ̀ àdáàbò dòkó ìmọ̀sáàjì ẹ̀kọ́ bá a ti máa ń wọ mọ́sálásí eléyìí ọ̀pọ̀lọpọ̀ alámà ó kà yẹ pé ní ìyàtọ̀ ń bẹ nínú mọ́sálásí bẹ́tù lọ́yà àti ìyàtọ̀ àwọn àti àwọn mọ́sálásí tó kù ọ̀jẹ́nẹ́rálì bá a ti máa wọ mọ́sálásí ni wípé a gbé ẹsẹ̀ ọ̀tún wa òun làá tẹ̀síwájú nígbà tí a bá fẹ́ wọnú mọ́sálásí. bákan náà a ti gbé ẹsẹ̀ òsì wa ọ̀la ti jáde nígbà tí a bá fẹ́ wọ inú masalasi lè hadithi anas ibn malik radiyallahu ta'ala anhu qala mina sunnati idha dakhalta al-masjid an tabda bi rijlika al-yumna wa idha kharajta an tabda bi rijlika al-yusra anas ní pé nínú sunna insha Allah sallallahu alaihi wasallam bí a bá fẹ́ wọ masalasi. kó ti ẹsẹ̀ ọwọ́ ẹsẹ̀ ọ̀tún kó ti bọ pinnu mọ́sálásí tí ó bá sì jáde ẹsẹ̀ àlàáfíà òun náà ni àwọn ń tẹ̀síwájú kọ́ọ̀lù Bukhari rahimahullahu ta'ala ìmáàmù Bukhari ó gba ìbára sọ wípé ní wàtáàna ibn Umar Abdullahi ọmọ Umaru káàlẹ̀ tẹ́lẹ̀ bìrìjìlì àbí múná fàyẹ̀dà ọ̀rọ̀ àbìrìjìlì yìí báyìí àtẹ̀lẹ́ níbi àyè sọ̀rọ̀ tó bá Ibn Umar bá jáde nípa wípé ó fẹ́ ó fẹ́ ṣe àmúlilẹ̀ ẹ̀kọ́ tó ṣe ọlọ́run akọ́ àjí ẹsẹ̀ ọ̀tún òní ó tẹ̀síwájú tó bá yẹ fẹ́rẹ́ tó gbóhùn mọ́sálásí ẹsẹ̀ àlàáfíà òun náà ni yóò gbé jáde eléyìí wà ní ìbámu sí ọ̀rídà ṣẹ̀ríyà tó jẹ́ kó yẹ pé ní má kádàmí bá rí tẹ̀sírì pọtẹkiri gbogbo nǹkan tó bá jẹ́ pé ní nǹkan àpáyé ni nǹkan àpáyé nǹkan tó tọ́ ló dáa ni ọwọ́ ọ̀tún àbí ẹsẹ̀ ọ̀tún làwọn fi bẹ̀rẹ̀ rẹ̀ lọ gẹ́gẹ́ bí a fẹ́ jẹun níbi àwọn afẹ́ jẹun ọwọ́ ọ̀tún ni máa ń tìbọ̀ lọ afẹ́ mu mi ọwọ́ ọ̀tún la máa ń tìbọ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ẹ̀kọ́ tó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run ọba tààtàrà ọmọ ọba ló kọ́ wa wípé ìrẹ́ ọmọdékùnrin bàtí ń kọ́ tí ń kọ́ wọn náà lọ́kọ̀ wípé ní yàgòlá sàmìlá èrè ọmọdé yìí sọ pé bísímìlá tó máa fẹ́ jẹun wà kó níbi ẹ̀mí ni sì jẹun pẹ̀lú ọwọ́ òsì rẹ wà kó níbi mayọ̀lì sọ́kọ̀ọ́lọ́dàbí sì jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ wà kó níbi mayọ̀lì èyí tó bá fi súnmọ́ ọ nínú oúnjẹ ni ọ máa jẹ èyí tá a fẹ́ràn ní wípé wà kó níbi ẹ̀mí ni ọwọ́ ọ̀tún òun náà ni a àṣàkáṣà tí ò dáa òun náà ni ká máa fi ká máa tẹ ọwọ́ àyàfi àbọ̀nù kódà ó tako ìlànà oníṣẹ́ ọlọ́run ọba ìgbọ́nà ìlànà tó máa bá kódà ó tako ẹ̀kọ́ ilẹ̀ yorùbá gan a lè pé gbogbo àwọn àbàbà wa ilẹ̀ yorùbá níjọ́ ọmọ bá rí ọmọdé tí máa ń tẹ owó sí ìgbọ́ tí máa ń tẹ owó sí bọ́ọ̀lù wọn ó gba lọ́wọ́ náà ọ̀rọ̀ pé ní ọ̀rọ̀ ó sì pàǹdọ̀pàǹdọ̀ gbogbo ọ̀rọ̀ fún rẹ kódà ó tún jáde máa lónìí àwa rí wípé àwọn kankan tí àwọn kan rò wípé ọ̀làjú ni tí kì í ṣe ìṣe ọ̀làjú ó ti wá di wípé gbogbo tí wọ́n bá ṣe wọ́n ó jẹun ni wọ́n mú mi ní ọwọ́ òsì ni eléyìí òun àṣàkáṣà gẹ́gẹ́ bí wọ́n máa ń wí àṣà tí ò da òun náà ni kádàkà kíyèsí àti tí bá ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn wípé ó ta àgẹ́gẹ́ bí mùsùlùmí ó ta kó ìlànà oníṣẹ́ ọlọ́run ọba ó takò ẹ̀kọ́ tó kọ́ wa ó takò ìjẹ́ mùsùlùmí wa ìgbà tá a máa lo ọwọ́ òsì àbí ẹsẹ̀ òsì òun ni ìgbà tá a bá fẹ́ ṣe nǹkan ẹ̀gbin bóyá ìlú mẹ́rin ọkùn lápòjúwe àwọn ọlọ́run àlàáfíà ló fi fàn fún rẹ̀ bóyá afẹ́ táǹbà lápòjúwe ọwọ́ àlàáfíà láti táǹbà bóyá afẹ́ lọ tọ́lẹ́tì lápòjúwe ẹsẹ̀ àlàáfíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àìgbé ẹsẹ̀ ọ̀tún àìgbé wọnú tọ́lẹ́tì gẹ́gẹ́ bí wọ́n pè ní àìgbé ẹsẹ̀ àlàáfíà àìgbé wọnú mọ́ṣáláṣí kódà àìgbé wọnú ilé ẹni inú ilé tiwa náà bàbá fẹ́ wọ̀ ẹsẹ̀ ọ̀tún láti wọnú ilé bàbá fẹ́ jáde kó nínú ilé wa ẹsẹ̀ àlàáfíà ọ̀la jáde kó ní inú ilé wa yàtọ̀ sí inú tọ́ílẹ̀tì tí a bá fẹ́ wọ tọ́ílẹ̀tì torí nù àwọn ẹ̀kọ́ tí a kì í sí òní iléyìn bí ọjọ́ wọn mọ́sálásí bákan náà ní ẹ̀kọ́ mọ́sálásí ni wípé bàbá wọn mọ́sálásí èyí kan sàdédé wọn mọ́sálásí báwọn náà ó ní àdúrà fún iṣẹ́ ọlọ́pàá ní ká máa ṣe nínú èyí tó kúrú jù tó kúrú jù tó lè tètè dùn á òun náà ni bismillah allahumma salli wa rahmatulahi báwo wọn mọ́sálásí tábàgé ọ̀sán tó wọlé kàtó pé ní bisimilá lórúkọ ọlọ́run ọba àwọn fúláhálí àbẹ̀wáyà rahmatik ọlọ́run sílẹ̀kùn gbogbo tí ń jẹ́ ìké rẹ̀ fún mi gbogbo tí ń jẹ́ ìké rẹ̀ sílẹ̀kùn rẹ̀ fún mi àdúrà mi lábẹ́ wípé àfẹ́wọ̀ mọ́sálásí. bákan náà tábà parí ìjọsìn wa ní mọ́sálásí tán táàkùn jáde táàgbé ẹsẹ̀ àlàáfíà wa jáde ká tó wà wọlé pé ní. اللهم بسم الله اللهم إني أسألك من فضلك بسم الله اللهم إني أسألك من فضلك lórúkọ ọlọ́run ìrẹ ọlọ́run àmọ ń tọrọ gbogbo tí ń jẹ oore àti dára lọ́dọ̀ ọlọ́run ọba àdúrà láti wọlé àdúrà náà láti jáde ẹ̀kọ́ tí islam kọ́ wa ọ̀nà lèlé bákan náà sábà wọn wọnú mọ́sálásí tánú ẹ̀kọ́ ni wípé àìwọnú mọ́sálásí Kasi sí ìjòkóbá náà àbí ká wá bẹ̀rẹ̀ sísàròyé nínú ẹ̀kọ́ ni wípé ká kí mọ́sálásí kú ilé gẹ́gẹ́ bó ṣe pé nípa bá wọnú ilé ara wa náà á kì í nu ilé ara wa kú ilé kí làbí kí nu ilé ara wa kú ilé á sàlámà ìwà sẹ́ni wà ní àkóṣekùn ẹ̀sẹ̀ bá wọnú ilé ara yín ẹ̀ sàlámà sàlámà aleikum wa rahmatulahi wa barakatu kódà kó má sẹ́ni kankan bẹ́ẹ̀ ẹ̀ sàlámà sínú ilé bá a ṣe wọlé nù àyíká wa sílẹ̀kùn ká jẹ wọlé rárá nínú ilé tara ẹni inú ilé tí èsè ilé ẹni òun tiẹ̀ tó wá ju bẹ́ẹ̀ lọ àkọọ́lẹ̀ ìwọ́nú ilé tí èsè ilé ẹni láyé ìgbà yọ̀ọ̀dá àákanlẹ̀kùn bàbá kanlẹ̀kùn tán àmọ́ ẹtì kéde pé ká jà wọ́n lẹ́yìn ilẹ̀kùn náà ẹ̀kọ́ lé àbí ẹ̀lẹ́ àbò rárá àákanlẹ̀kùn àárọ̀ àárẹ̀ tí kí wọ́n dá wọn lóhùn bákan méjì ni nínú ká dára lọ́wọ́ wípé ẹ wọlé àbí kí wọ́n dára lọ́wọ́ wípé ẹ padà wá nígbà míì yíkéyìí káwọ́ lè jẹ níbẹ̀ ká gbọdọ̀ abájáde àwọlé alihamudulilá má bá sì ní ká padà nígbà míì ká má bínú nínú ẹ̀kọ́ oṣù ọlọ́run ọba ni kódà sàádé kan ti ṣe bẹ́ẹ̀ fún oṣù ọlọ́run ọba rí sallallahu alaihi wasallam àwọn sàádé kan ti ṣe bẹ́ẹ̀ fúnra wọn to uh, bàbá wa wọlé sí lẹ́yìn tá a ti fún wa ní yọ̀ǹda náà ká sálámà sí àwọn tàbá yìí bá ilé kejì ilé wa nù ilé ẹlòmíì ilé ẹni tí wa ká sálámà ká sì ká kọ́tù di pé ní àwọ̀ inú inú ilé wa tabata ilé ìtàn àyàn náfìlà ká méjì nínú mọ́sálásí tẹ̀híyà tó bá ti dín ti ilé tiwa kí asálámà ṣùgbọ́n tàkíyà masjidu òní pé ní kí ayọ̀nàfílà rákà méjì kò sì sígbà tá a lè yan náfílà yìí nínú ìtòrìlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yìí ni pé àwọn àsìkò kan bẹ sí gbogbo àtìmọ̀ tí a lè kírun níbẹ̀ bá a bá wà wọn mọ́sálásí láwọn àsìkò yìí a jòkó a yan náfílà rákà méjì tí a fi kí mọ́sálásí kú lé yìí wá pépé nígbà nígbà míì kéèyàn wọ mọ́sálásí káwá báwọn tó bá kírun jàmáà lọ́wọ́ tábàtí bá tó bá kírun jàmáà lọ́wọ́ àníyàn nábìlà tẹ̀kíyàtì mọ́sídìí mà àákànjọ́ yìí jàmáà tí wọ́n ń kí tàbá yìí ti kí jama tí wọ́n ń kí n náà a kí wọ́n ní bùkátà sí pé ká tún kí má tàkìyà tó masjidi mọ́ torí tí tó ṣe pàtàkì ni wípé ká má jòkó láyè kírun nígbà tá a sì ti wọlé ta a ti bájà náà tá ti kírun eléyìí náà ti gbẹ̀rún jàmọ́ wa ó sì ti gbé ó ti gbé tahiyatul masjidi èyí tí tá a sọ pé a kì í nínú function masalasi àti sọ ti function ìmáàmù lẹ́ẹ̀kan function masalasi òun náà pọ̀ àmọ́ àmúwánú àyà kan àti sunna òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọ̀nà